lẹ́yìn ọdún ẹlẹ́ẹ̀kẹfà anabi wa sallallahu alayhi wa sallama anabi wa ọlọ́run ọba ó fi hàn anabi anabi Lala, ibi òun wọ Mẹ́kà òun padà sí Kaaba anabi wa pé àwọn mùsùlùmí jọ ó ṣàlàyé fún wọn pútọ̀ ọlọ́run ti fi hàn mí pé mo wọ Mẹ́kà o ọwọ́ akógbá ọ̀kágbọ̀n mú ohun tí wọ́n fi ṣèjọsìn fún ọlọ́run subhanahu wa ta'ala ọmọdání wọ́n kúrò ní Madina wọ́n ń lọ Mẹ́kà because the man that bí kọ́sìdì lè umrah kí ló wà lánìyàn wọn káwọn fẹ́ lọ sí onímọ̀ká wọn fẹ́ lọ sí umrah wọn fẹ́ lọ bẹ̀lẹ̀ ọlọ́run ọba wò kí wọ́n pa ẹran fọlọ́run ọba subhanahu wa ta'ala kí wọ́n ṣe àwọn ogúnṣe tó yẹ wọ́n ṣe. anabi sallallahu alayhi wa sallam anabi kú ní maka ní madina ńlọ maka àwọn afa àwọn ní òǹkà yẹ àwọn sahaba ti ń bẹ pẹ̀lú ẹ̀ níjọ́ náà wọ́n jẹ́ fourteen hundred. anabi sallallahu alayhi wa sallam anabi wa ń lọ pẹ̀lú àwọn mùsùlùmí àti wọn tí wọ́n fi ṣe ìjọsìn fọ́lọ́n tí kálukú ti mú dání tá a pa fọ́lọ́n tá a bá dé Mẹ́kà. Ànábì sallallahu alaihi wasallam ó jáde ńlé pẹ̀lú nǹkan ẹ̀gún rẹ̀ tá à ń pè ní alikọ̀sùwà kí ni à ń pè ó alikọ̀sùwà kọ̀sùwà wù yìí ó ní nǹkan ẹ̀gún Ànábì sallallahu alaihi wasallam ìkan nínú méjì kọ̀sùwà Ànábì mú dání. nígbà tí wọ́n rìn sáà tí wọ́n dé ààyè kan ànábì sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà àwọn ará mẹ́ka náà ti gbọ́ròyìn pánàbì sálà ń bọ̀ ṣùgbọ́n wọn ò mọ àdéhọ́kà ànábì sọ̀sálàm wọ́n rò pánàbì ń gbógun ń gbéjà bọ̀ ni ànábì sì ń gbé kíni lọ ó lọ ṣe ìbáadà ní mẹ́ka ànábì sallallahu alaihi wasallam nígbà tó dé Hudaybiya fàkọ́lá àti kọ́sùwà ìní kọ́sùwà nǹkan ẹ̀gùn ànábì sallallahu alaihi wasallam ni ló bá ṣe kíni ni ló bá di pé ọkàn bíi kí nǹkan rọ́ọ̀lù lẹ̀ tọkàn sálù nà lẹ̀ pọ̀ làwọn sàhábà bá ń pariwo kọ́lá àti kọ́sùwà à takumi ànábì mọ̀ ṣe kíni o ó ti wó lulẹ̀ o à ànábì sallallahu alaihi wasallam nígbà tó tajú kan rí sọ pé tọ́ kọ́sùwà wù tó ṣubú lulẹ̀ yìí kìí ṣe pé ṣubú lulẹ̀ lásán kìí ṣe tirí rẹ̀ ṣètọ́lẹ̀ ṣùgbọ́n láàkín habasa ha ha bisulfil ànábì ni ẹni tí ọlọ́run subhanahu wa ta'ala eléyìí tó ń gbé àwọn ìjọ fílùdé ń dòwó ní ìlú gbòdògbòdò sí i wa àní kọjá bí tọ́lọ́mọ bá subhanahu wa ta'ala fi mú àṣẹ wa bá mi alámi lélẹ́yìí jẹ́ fún mi ọdún rẹ̀ nígbà tó pẹ́ àwọn ará mẹ́ka àwọn tí ń ro pétọ̀ gbọ́dọ̀ sí wa sọ̀rọ̀ sí o kí nígbà nígbà tó pẹ́ àníwẹ̀ sálàm nítọ̀ ẹ jẹ́ ká gbé òṣìṣẹ́ dìde lọ mẹ́ka kọ́ lọ ṣàlàyé fún àwọn ará mẹ́ka yìí radiyallahu ta'ala anhu radiyallahu anhu anabi pe umar ìgbà tí umar àwọn umar wà lọ mẹ́kà wà lọ sàlàyé ń dá ń bọ̀ wá sí ní mẹ́kà fáwọn ará mẹ́kà umar ẹ ó ní ọba kì í ṣe ti pé mo kọ sẹ́ o ṣùgbọ́n ọba jẹ́ awọ́ ẹlòmíì tí ó lọ torí pé láàrin Usman bin Affan Usman bin Affan radiyallahu ta'ala anhu warda wọ́n pe Usman Usman wà lọ Mẹ́kà wọ́n bá gbé Usman dìde òwò làwọn ará lé oláwọn èèyàn tó kù lọ́hùn wọ́n rán Usman lọ Mẹ́kà láti lọ sàlàyé fún àwọn ará Mẹ́kà wípé anabi sallallahu alayhi wa sallam anabi ọba ti jà wá o anabi ń bọ̀ wá ṣe ìbádàn anabi ń bọ̀ wá ṣe ìbádàn arábìnrin sàlám ó rán Uthman Uthman lọ yóò jíṣẹ́ fún wọn wọn ò gbúrò Uthman mọ́ àwọn mùsùlùmí ò gbúrò Uthman mọ́ tóbi pé àwọn kan nínú àwọn sàhábà tí wọ́n rò pé ah, ànábì bóyá Uthman ti ti lọ bẹ̀rẹ̀ ó ti ṣe tọ̀wáfù ń tẹ̀ torí pé umra kí ni jẹ́ umra náà ju tọ̀wáfù lọ ọba ti lọ umra ó sì tọ̀wáfù ó gẹrun àbó ó sì fa ó ti yé wàsá ayù báyìí náà Safa wal Marwa ó sì ṣe sáyù láàrin Safa àti Marwa ó ti parí umra náà nìyẹn lẹ́yìn tó ti gbé ìhìrọ́mù tán àwọn kan náà àwọn sàhábà wọn ń sọ pé anábì sallallahu alaihi wasallam Uthman dáàrí àbí Uthman wọn ti bá sọ̀rọ̀ pẹ́tọ̀ ìwọ́sẹ̀ tiẹ̀ kọ́ ọ padà ọ̀rọ̀ ń sàn wọ́n ara àwọn mùsùlùmí ó ń dúró ẹ̀mí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ nígbà tó yá ìdó tó kẹ́dọ̀ anábì sallam wípé wọ́n tẹ̀ ti pa Uthman anábì sallallahu alaihi wasallam ìgbà tó gbọ́ eléyìí pé wọ́n ti pa Uthman tó ń rẹ́ sáwọn ará Mẹ́kà láti lọ sàlàyé ẹ̀sìn fún wọn anábì sallallahu ńlọ́fà bẹ́ẹ̀ àtúrìdùwàn àdúrà gbogbo àwọn tó ti wọ̀ ń dàbẹ̀ tọ́ àwọn ará mẹ́kà tá a sọ pé a fẹ́ lọ ṣèjọsìn fọlọ́ ń bẹ̀ tá a gbé tìjà lọ tá a gbé tọ̀tẹ̀ lọ ìró dé bá wa pé ń tẹ arẹ́ sí wọn láti wọ́n sọ̀rọ̀ yé èrò ọkàn wa wọ́n ti pa ẹ̀jẹ̀ àṣebáyà ẹ̀yin mùsùlùmí ẹ̀jẹ̀ abúra wípé ẹ̀ ní sápàrà lódodo ìgbà tá a fi kó o àgbá níyàn ogun ṣùgbọ́n ọwọ́ tí wọ́n gbé wáyé ìnira náà fi kẹ̀sí wọ́n ti kó ti tó wa àfi ká dìde fún wọn ẹja ṣe báyà àwọn sàhábà wọ́n wá ṣe báyà wọ́n búra pẹ̀lú ànábì sallallahu alaihi sallam ẹ ẹni ọlọ́run ọba ìyẹn ní báyà tí wọ́n ṣe tata ṣáyàrọ̀ lábẹ́ ẹgi wọ́n búra ànábì sallam oníkálùkù ń gbé ọwọ́ tiẹ̀ lẹ̀ ànábì oníkálùkù títí tí ànábì náà fi gbé ọwọ́ rẹ̀ lé ànábì tó wá bá Uthman gbé ọwọ́ ìkànnì ọwọ́ rẹ̀ ànábì sọ pé tọ́ àdá yẹ́dùn Uthman ọwọ́ ilé tí Uthman ní Ànábì tó gbé kejìlé sallallahu alaihi wasallam gbogbo àwọn mùsùlùmí bá búra wọ́n búra pẹ́ báwọn lórí kí wọ́n búra yín lórí umrah fẹ́ lọ ti tọ́ wa àfi ká gbọ́ àkábọ̀ ká dúró ká ẹ̀mí tí wọ́n pa ta ká rẹ̀ wọ́n búra tí wọ́n àkírọ́ àwọn mùsùlùmí tí wọ́n búra ń gbà náà ọlọ́run lóhun ti ẹ̀rín. laqad radiyallahu 'anil mu'minina idh yubayyi'unaka tahta shajaratin fa'alima ma fi qulubihim fa'anzala sakinata 'alayhim wàhábàhùn fàtìhàn kọríba. ìṣẹ̀lẹ̀ pé wọ́n pa Usman yẹn tí àwọn mùsùlùmí ṣe báyà ṣé màrán bí ìbúra wọn ọlọ́run torí ẹ̀ yọ́nú sí wọn pé ẹ̀yin yìí ẹ kú òǹlé ẹ̀gbá nìyẹn pẹ̀lú ogun àní ìbáradà ẹ wá dójú ọ̀nà ọwọ́ afẹ́ yí màyín lọ́dọ̀gún ẹ̀ tó wá sá padà ọlọ́ni làkọ̀dé rọ́dí Allah. làkọ̀dé rọ́dí Allah wà nílí mùmíní. gbogbo ọlọ́run ti yọ́nú sí àwọn mùmíní wo. ìdè yorùbá yíhun náà kàtà hàtà ṣàjàrà. gbogbo mùmíní tí wọ́n bá wà níbi gbà tí wọ́n bọ̀ jẹ́jẹ́ lábẹ́ igi fàálímà máa fi kòló bí. kí ló mú wọn jẹ́jẹ́ ni pé ìró tí wọ́n gbọ́ pé wọ́n ti pa Usman ounṣẹ́ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam. fàálímà máa fi kòló bí. ẹ̀mí wọn ò gbọ́ rárá ọlọ́run ní alima máa fi kùlùbí fúláàtù fàtẹ́rẹ̀ ọlọ́run ní òun ti mọ ti ń bẹ lẹ́mìí wọn ọlọ́run ọba rìn lẹ́mìí wọn mọ bí wọ́n ṣe fẹ́ ṣe. fàánzálà sakinata alayhim. ọlọ́run wá sọ ìfọkànbalẹ̀ fún sí wa. wà á dábàhùn fatihan qariba. àwọn mùsùlùmí ilé wọn sọ oríire wọn kó fà ṣé wọn padà jagun yẹn wọn torí pé njẹ́ ń bẹ́ torí ẹ̀ lọ rèé jagun ní tani Usman ó sì ti dé padà lálàáfíà ló fi jẹ́ pé àwọn afáàfin sọ fún wa pé ìnàmọ̀lẹ̀ àmẹ́lú bíi ni yíyá ẹni ọba sì sá ń dà náà gẹ́gẹ́ àwọn akóńtà rẹ̀ kò sọ wọn lọ́kùnrin kan sá òun fọgbọ́n fẹ́ yẹn nínú wọn. ìtọ́sá sáfù náà ni ọ̀padà dógún yìí. mùsùlùmí láti pé mùsùlùmí rẹ ọgbọ́dọ̀ lẹ́mìí jihad tí jihad bá dé ní jihad tòótọ́ ní jihad ti rọ́ táwọn yẹn tó wà láwùjọ wa ní jihad tòótọ́ títọ́ ọlọ́run tàbí tó pẹ̀lú àwọn ẹ̀kọ́ rẹ̀ ìjà jihad. ọba àmọ́ wà gẹ́gẹ́ tó fi kúrò láyé àníyàn rẹ̀ yẹ ọmọlára rẹ̀ gẹ́lẹ́ pèsè sọ́kọ̀ wà ọ̀sán ara tẹ́gbẹ́ wọ́n gbèrò káwọn ojú ogun ara pé orí ibùsùn wọn kù sí gẹ́lẹ́ bíi táyì kọ́lá ní ìbúrú wàlìtì akin wọ́n ti yẹ lọ́wọ́ tààrà tọ́ ọwọ́ wà bẹ́ẹ̀ gbogbo àwọn yarí pé o. kò sáàyè a kò lè wọ mọ́kà ń bọ̀ pa arábìnrin sàlám sọ pé tọ́ àwọn èèyàn yìí kò sí nǹkan tí wọ́n wà á bá mi sọ lónìí tí wọ́n wà á bèrè lọ́wọ́ mi tí ó sì jẹ́ ń tọ́lọ́wọ́ bá mi nífẹ̀ẹ́ sí àyàfi kí n gbà fún wọn bẹ́ẹ̀ kí n jẹ́ kẹ́nu wọ́n kò lórí rẹ̀ anabi sàlám ọfẹ kala àfi àwùjọ wa anabi kẹ sallallahu alayhi wa sallam. àwọn kùrọ́ṣì náà wọ́n bẹ̀rẹ̀ pé anabi jẹ́rọ̀ sí wa ẹ̀jẹ̀ àwọn náà ọ̀rọ̀ sẹ́sì ọwọ́ abẹ́rẹ́ sí ní ìrora onírànà àwọ̀ yẹn inú ẹni wọ́n rán Mikraz ibn Hafs nínú ẹni tí wọ́n rán wọ́n rán Urwa ibn Mas'ud òun náà ìgbà Islam ń gbà náà wọ́n rán wá bá nàbí wọ́n sàrún sísè àwọn yẹn títí títí eléyìí ó dé yóò dìgbà ẹ àǹkùrẹ́ sọ pé òde wọ́n bẹ́ ká o Urwa tiẹ̀ rí èèmọ̀ ní tiẹ̀ òun rí èèmọ̀ pàdé mi bá ṣe bá tutọ́ lẹ̀ báyẹn àwọn sàbẹ̀ ti gbó bí rẹ̀ bá já àwọn sàbẹ̀ ti mú ẹni parapara ẹni ti bá kó ó ń kálukú sẹ́yìn ó sẹ́yìn wọn wò wípé sí ànábì táwọn ọkùnrin ọ̀sìn sọ pé kí n wá dá padà rè ẹ̀mí rẹ̀ ga òkè ọ̀padà lé ìyẹn náà lọ́kà òun ti rí àwọn ọba ó rí kísọ̀rọ̀ ó rí kọ́ísọ̀rù ọmọ òun ti kọ́ísọ̀rù ti kísọ̀rọ̀ nǹkan Faris àdúgbò sálàm òun ti rọ orúwà ni òun ti rọ oríṣiríṣi ọba o ṣùgbọ́n ìmọ̀ tó ń rí ni pé òun ò tí ì rẹ́ ní tọ́já pé ó jẹ́ aṣáájú ìjọ wọ́n wá ń ṣe bí wọ́n ṣe ṣe pàdánù nàbí tó ń rí lónìí wọ́n wá ń ṣe pẹ̀lú ẹ̀ bọ́bá ìtútọ́ lẹ̀ báyìí wọ́n ti rán bó ṣe gbá báyìí wọ́n ti yan bírò ẹ̀ jára sẹ́ wọ́n ti yan ó ní èèmọ̀ ló ń rí wọ́n ní ọ̀fẹ́ mọ́ sẹ́jẹ́ ní tiẹ̀ wọ́n náà mi kọ̀rọ̀ zù wọ́n sàrànà wọn náà wọn náà títí ẹ fi wá ran ọkùnrin kan tí wọ́n ń pè ní Suhailu ibùnà amúrù Suhailu ibùnà amúrù yìí bọ́ọ̀mù sáà ń ṣe fojú kan lọ́ọ̀kan ti ń bọ̀ kẹ́hìn sáà ṣe wọ́n kọ́rọ́kùnrin kan ẹni yẹn òun súnmọ́ àwọn ìhun sì máa gbélé ọlọ́run láńkẹ́ wọ́n sì máa bẹ̀rù ìbàdà bọ́dà bí ṣe kọ́kọ́ rí òun àdébìnrin káwọn sàhábà gbogbo nǹkan tá a fẹ́ dún fọlọ́run tá à ń kó lọlé ọlọ́run tá a fẹ́ fi ṣe ìbàdà fọlọ́run ẹ tì í wájú bẹ́ẹ̀ ni ń ṣe rí ó ti mọ̀ wípé àmì rèé pé àwọn yẹn ń bọ̀ wá sékiri wọ́n ń bọ̀ wá sẹ́ ìbàdà ni ọba ni ẹ irú àwọn ilé ìkọ́lé yẹn máa dènà mọ́ kékeré lọ o àwọn ilé ń bọ̀ wá sí lọ́ni ọ̀padà lé nígbà àwọn ọ̀rọ̀ ìwọ̀n tán táwọn ará kùrẹ́kì tó ní ìwọ́dọ̀ ọmọ sẹ́jẹ́ ọmọ ará sùhàìlì Mana bíi sẹ́dísọ̀ ha ìlú ọ̀kan àdébí sọ fáwọn èèyàn yìí pé tọ́ ẹ̀yin mùsùlùmí ní ìsìn báyìí ọwọ́ ẹ̀dẹ̀rẹ̀ àwọn kẹfìrí ń gbé bọ̀ báyìí o ànábì sọ ọ̀rọ̀ yẹn sallallahu alaihi wasallam nítorí èèmọ̀ tọ́lọ́ngọ̀ ọba ti rán mọ́ ọkọ tó ń kálukú bá ń jẹ́ ta ni wọ́n rán bọ̀ suhailu suhailu ìsirè àtàrà kí nǹkan jẹ́ ẹ̀dẹ̀ ìní ẹ̀ tí a wa ànábì wa ni ní ìsìn sahala tẹ̀mọ́ ń ẹ suhailu sọ gọ́rọ̀ rẹ̀ nìyẹn ẹ ẹ ní ìsìn báyìí ẹni tí ẹ rán ẹni ni ẹni ni ti dé bá wa kí náà ń sàmì sọ bẹ́ẹ̀ torí èèmọ̀ ti bẹ nínú anabi sọlọ́jẹ́ gbèsèta ti rán sí gbà wo àwọn nǹkan àwọn kùrẹ́sì láwọn faramọ́kọ wa mẹ́ka títí títí ọ̀dọ́ sàpàdàpọ̀ ọ̀dọ́ ajé àjọ sí àdéhùn sábẹ̀rẹ̀ sí anibisam kaati mu rẹ ali ẹjẹ akọ adéhùn ẹjẹ akọ bisimilahi rahman rahim onírọwò àwọn ọmọ ntí ń rahman ahmad rahim allah nìkan sá sọ pé bisimilka allahumma ahmad rahman rahim wọn hmm. kọ fààyàn lọ anibisam ni ẹyà ẹkọ bisimilka allahumma nígbà tó yá ẹsọ pé eléyìí ni ntí muhammad sallam ògìṣẹ́ ọlọ́run tó fi tó fẹnu kò lórí pẹ̀lú àwọn ọkùnrin ah, tàbí wọn kà kó kìsọ ọlọ́run ọba ni ibẹ̀ yẹn emi àwọn mùsùlùmí ga òkè pọ̀ arábì ni ẹ̀tún parẹ́ ah, ṣé anabi ha wà ali ni ṣé èso o kò sọ mí di pé ìǹdókìsí ọlọ́run ọba mọ́ o sani lọ fúnra ni àbí lọ padà pa nǹkan nítorí pé ń ba Ali wípé bóun ni mi ó ṣe wá lọ tí wọ́n á ní àti rèé mọ̀ wọ́n wá ń kọ àdéhùn kí wọ́n náà wà ní àdé àwọn àti ẹ wọ́n yẹn alákọ̀ọ́kọ́ ni wípé anábìrì ní táwọn afẹ́ òkú púpọ̀ ní táwọn afẹ́ ni pé kẹ́ ẹ yọ̀ǹda fún wa kẹ́ ẹ já wọ Mẹ́kà kárí umra ṣe lálàáfíà kásì máa lọlé para Suhailu ni ní tó ọ̀fẹ́ wọn ò ṣeé ṣe ṣùgbọ́n nǹkan kan tó ló ṣeé ṣe ni pé tọ́ba di amọ̀gbẹ́ ọdún tí ń bọ̀ ẹ̀ wá ṣe kọ́nú àdéhùn pé àdéhùn táwọn àti ẹ̀yọ́ gbé ni pé o wọ Mẹ́kà lọ́dún yìí ọwà àwọn ọmọkà wúrọ̀tọ̀ wà fẹ́ ṣe ọwà sí. jẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ọ̀sẹ̀lẹ̀ ọdún ẹlẹ́ẹ̀kẹlò tá nàbí kó mọ́kà ọdún ẹlẹ́ẹ̀kẹfà gbádàn hijrọ ọdún ẹlẹ́ẹ̀kẹfà yìí náà sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ kẹsẹ̀lẹ̀ nínú ọ̀nà sọ́tún efik bí wọ́n ṣe parọ́ ọ̀sìn mọ́yàwó Aisha ọdún ìlọsẹ̀lẹ̀ àwọn gọ̀sẹ̀wọ́tì kékeré ti kọ́kọ́ ṣẹlẹ̀ náà kọ́bla ìgbà náà adúlẹ̀ sálám ọ̀sáwàbáhùn bẹ́ẹ̀ sì wá sọ̀rọ̀ ah, àwọn ní wọn mẹ́ka ọ̀dà amílẹ̀ ẹ̀kọ́ àti a ah, yìí a padà lé tó bá dẹ̀ ga mọ̀ wá ni wípé a ò ní gbógun sí a àwa náà ò ní gbógun sí ọ fún aṣọ si ojúde ọdún mẹ́wàá àlàáfíà ọ̀rọ̀ ìjọba láàrin àwọn àti kó gun ọdì rẹ mú ní tó ń gbógun àwọn náà ò sì ní gbógun wa àwọn wọ́n ní àdéhùn kẹtàpá afẹ́ bọ́ gbé wà níbi Islam ni wípé gbogbo ẹnìkẹ́ni ẹ tọ́ba wa tọ́ba wa bọ̀ nínú àwọn èèyàn tiwa tọ́jẹ́ kèfèrí tọ́wọ́ sákú olóko kúfúrú tọ́ba sáwá bọ̀ wà níbi pòun wá gba ẹ̀sìn tó mú wa o àdéhùn ni pé ọmọ ẹ̀dárò àwọn bá padà sí wa ni hmm. naam ó sì kí ni ọmọ ẹ̀dá ń padà pé ah ẹ̀ẹ́dẹ́wọ̀ Islam mọ́ ẹ padà oko kúfúrú yìí.

ibẹ̀ yẹn ní èmẹ́tí wà láàrin àwọn sàhábà ṣe mú àti wọ́n ń ṣe àdéhùn náà àwọn sàbí náà bẹ̀rẹ̀ àmì sàrà wọ́n ń gbé bẹ́ẹ̀ ṣe ń sọ wọ́n sì ń kọ́lẹ̀. anabi sallallahu alayhi wa sallam ni ṣe ń tẹ́ ẹ tó fẹ́ nu ọba naam hmm, farama ẹ tó kọ́lẹ̀. nígbà náà umar radiyallahu ta'ala anwarda umar sọ̀rọ̀ ìmọ̀ká níbi tí bá nù jẹ́ umar pọ̀ dé náà umar ni wàllá wàllá mo fọlọ́run múra máa kun tu àṣek ìǹsẹ̀ èméjì rì nípa ọ̀rọ̀ ànábì rì á ìǹsẹ̀ èméjì nípa ẹ̀sìn ọlọ́run bá rí àfi àsìkò yìí gẹ́gẹ́ torí pé èèmọ̀ ṣẹlẹ̀ ànábì ó sì mọ̀ sọ pé ẹ máa bá wa ní àwọn kèfèrí á mọ̀ dá padà fún wọn tí wọ́n kọ́ lọ ọlọ́run rẹ̀ ń tí wọ́n kọ́ ànábì ọlọ́run ẹ̀mí umaru ga òkè ìbànújẹ́ bá umaru àwọn sọ̀hábà àṣé ìbànújẹ́ àwọn wọ́n wá ń parí ọ̀rọ̀ yẹn wọ́n ń kọ́ lọ́wọ́ ìní ẹnìkan bá ń bọ̀ bí ẹni tó bọ́ tí ẹ ń lọ́wọ́ lẹ́sẹ̀lẹ́sẹ̀ tí wọ́n fi ara rẹ̀ tí sàfi fi yí ara rẹ̀ ẹni yìí tí ó yí báyìí a fi wú à lára mùsùlùmí ní nǹkan mo ti o mùsùlùmí ni mí o ní ó tajú kan fa idha huwa abu jundul ibnu suhail ibnu amr nígbà tí e, suhail tó yàwọ̀ kẹfẹ́ ńlá wáyé tí ó wọ ẹgbẹ́ báyìí pété alẹ́ ń ayé létí pàdánù gbà mí ọba di ọmọ rẹ̀ ọmọ ta ni ọmọkùnrin tí ó wá bànà tó wá sojú àwọn ọkùnrin sí tó ń jẹ́ abu jundul ah èmi àkọ́kọ́ rè ànábì ibi àti kọ́kọ́ gbé àdéhùn àwọn rè ọ̀ya sọ̀pá ti sàdéhùn èso ní nítorí tó fi sọ bẹ́ẹ̀. wípé gbogbo ẹ̀ ń bá wa bọ́ nínú àwọn èèyàn tíá kí ló mọ̀ sí sí wọn. ọmọ dáhùn padà ọmọ dáhùn padà ẹ̀ ń bá wa bá àwa àwọn èèyàn tíá a mọ̀ gbọ́ eléyìí ni àkọ́kọ́ bàtà pé àdéhùn. Ah, ibà ṣe ń ṣe àdéhùn ni àìparí àìsí ìlì rẹ àìsó lẹ́nu àìsí. ọ̀sán yàrá ìrọ̀ o tọ́ ọ̀ bá ti gba eré gbogbo tá a pátá ajẹ́pọ̀ ti yapa àdéhùn anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ pé kí ni a fẹ́ fi ròyìn anabi náà nínú ẹ̀ mọ̀tọ́lọ́wọ́ bá dábàá anabi la sallallahu alayhi wa sallam anabi bá wo àwọn sọ̀hábà anabi ní abu jundulunda ẹ̀ dàbọ̀rọ̀ sọ́dọ̀ àwọn kèfèrí ẹkún bá bẹ̀rẹ̀ lára ọ̀sán hara àbújúlù wa ń pariwo pé àárọ̀ ah, ànábì ẹ̀ẹ́dẹ̀ pọ̀lọ̀ sọ́dọ̀ àwọn kèfèrí para ẹ wo bí mo ṣe sáásáásá láti Mẹ́kà tí mo fi wá rí àná àbáyọ sáájú ọ̀dọ̀ yín ṣé n tó tó yẹ kó padà gbẹ̀yìn ọ̀rọ̀ mi náà ni pé ẹ̀ẹ́dẹ̀pà sí àwọn kẹfìrì ẹ̀kọ́ wa pọ̀ mí o làwọn sábà bẹ̀rẹ̀ sí ní sun ẹkún tá à ń wí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kíni o wọ́n bẹ̀rẹ̀ sí ní sun ẹkún tí à ń wí wàláhi wàláhi bóun ni wọn ò sí ní sunkún jẹ̀máà ṣé ìdùnnú lélẹ́yìn pé kẹfìrì kan ọ̀là lóko kúfúrú ọ̀n bọ̀ wà ní ìsìláàmù àtúmọ̀ wá fi ọwọ́ ara wa gẹ́gẹ́ dápadà pé mo lọ́ọ́ tí èyí bá ṣe ànábì náà sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ wò ló yà kó ló yà nítorí wípé ṣùgbọ́n mi là ń ṣe bẹ́ẹ̀ ọgbọ́n ń bẹ ń bẹ òye sì ń bẹ ń bẹ ọgbọ́n tó wà ń bẹ ni wípé ànábì sallallahu alayhi wa sallam ẹni àlàáfíà ni ẹni kí ni o ẹni àlàáfíà ẹni àlàáfíà ni ànábì sallam sì rèé gbogbo tóun bá ń ṣe kìí ṣe pófìfẹ́ ẹnu rẹ̀ ṣe sánmà wọn ti ń darí rẹ̀ ṣe báyìí o tó ṣe báyìí o tó rìn báyìí o anabi sallallahu alayhi wa sallam anabi waada kilo kọkùnrin anabi dàgbàrà. abu jundul. abu jundul ibnu maada. ibnu suhail. ibnu maada. abu jundul ibnu suhail ibnu amr anabi sallallahu alayhi wa sallam anabi dàgbàrà báyìí umaru ẹ̀mí ẹ̀ bàjẹ́ bọ̀ ah anabi sí ọlọ́run kọ́lọ́rọ́ wà anabi nsẹ́mẹ́ni tí umaru rọ̀ anabi nù anabi sọ́dọ̀ nkọ́lọ́rọ́ nsẹ́ni ṣé àwọn kọ́ làwọn lórí òdodo ni àwọn kọ́ náà ń sọ̀rọ̀ ni ànábì ni bẹ́ẹ̀ ni ah, ànábì wàhálà ìpọ̀ àbùdúró tó dàpàrà yìí nìsín ó tó dáhà ní wọn mẹ́ka ṣé mo lọ sọ fún akátó kó ọmọdé náà yìí pé àwọn mẹ́ka ànábì ni bẹ́ẹ̀ ni ṣé mo sọ fún ọpọ́dún ìlà àwọn mẹ́ka. Umaru ẹ̀mí ẹ̀ bàjẹ́ ẹ̀kú gbọ́n Umaru àwọn sábà bẹ̀rẹ̀ sí ní sun ẹ̀kún àdánwò wọlé lẹ́yìn atúrẹ́ ń tọ́tún lànàgbò torí pé wọ́n ti gbé e pé gbéyàmá ẹ̀ àwọn sọ abáṣire kèé wú àwọn pé ẹnìkan tẹnu bì lọ́lọ́ àwọn sọ hábà rìdíwọ́n lọ́la àlẹ́ yìí kí ní èrè tàn fẹ́ jẹ́ mi pé ẹnìkan tẹnu bì lọ́lọ́ kèsìrè mẹ́ ìyìn tí ẹ máa wá ni pé gbòǹgbò wa sì fẹ́ là níbi kíni o ẹ níbi ìyá ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àwọn kèfèrí àwọn sọ̀hábà kódà tí ẹ bá tún pa àwọn kèfèrí lójú ogun ẹkún tún máa ń pa wọ́n ẹkún máa ń ṣe kíni ẹkún máa ń gba àwọn sọ̀hárà lérí wípé ìwọ sì tún lọ ojú kúkú fúrù nẹ́ẹ̀sì wọn ń jagun lọ ọkà mú kébìrì kan balẹ̀ kèé ṣe pé ẹni wọn ò bù sí òní bu ẹ̀rìn lórí pé kèfèrí kan kú ṣùgbọ́n tí kèfèrí bá pa nù tiwọn wọn bu ẹ̀rìn ó ṣe kíni wọn wà gazuwa ojú ogun ẹ̀sìn àfi bẹ́ẹ̀ wọ́n ti pa o àwọn mùsùlùmí nísàlẹ̀sàlẹ̀ ọkàn wọn ẹ̀rí wọn bù sí nítorí kíni tó bí wọ́n ti mọ̀ dájú pé alihamudulilayi Hamza ti parí ẹ̀yára. naam naam ẹ ẹ ẹ ẹ wá wo àwa mùsùlùmí lónìí tí kìfẹ́ nígbà bá kú sí bẹ́ẹ̀ ni náà mú sí ah, <laughs> alihamudulilayi olórí <laughs> bẹ́ẹ̀ tẹ́ mi bí ọlọ́ ó tẹ́ mi ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n níbi táwọn sàbí tó yẹ ni ọlọ́run bá dé ẹ̀mí tiwọn ọ̀rọ̀ pọ̀ nípa rírọ̀ wo ọ rọ̀ fún wípé tí wọ́n bá rí kèfèrí tó bá tó rí ìbìnà ọlọ́run wọ́n ah iná lè láwọn ilé yìí sì tún bí ó tún kú ní ọ̀fà tamsan ibi wọ́n sì ti kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ ànábì. sallallahu alayhi wa sallam. mo tamsan lọ bẹ ọmọ yahudi wo minadi fahanas tọ́lọ̀ bọ ọmọ yahudi wo tí yahudi padà gba islam kẹ́mísà padà ń sọ alhamdulilayi ànábì padà dúpẹ́ ni pé ah ọ̀pẹ́ ni fọlọ́ inú ànábì dùn pọ̀ kí ló fà á

wọ́n sá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún àwọn bẹ̀rẹ̀ sí ní sun ẹkún bẹ̀rẹ̀ sí ní sun ẹkún umaru ẹ̀mí rẹ̀ bàjẹ́ ọba nàbí sọ̀rọ̀ báwọn àbí sọ̀rọ̀ kọ́lọ́ ọ̀rọ̀ sẹ́ni àbí sọ̀rọ̀ kọ́lọ́ sọ̀pá àbí sọ pé umaru ọlọ́ọ̀rọ̀ mi ń sẹ́ sáàkọ́lọ́ àwọn olódodo ni àwọn aláwọ̀ olódodo ló fi jẹ́ pé nígbà mí ń bẹ olódodo làwọn mùsùlùmí ọ wà ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ darí àwọn mùsùlùmí wọ́n wà á wo àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan wọ́n ti ń degi ní ẹ̀ slow ju o àyè ká ti lọ sínẹ́bù rẹ̀ fún wọn rárá àwọn onímọ̀ mọ̀ wo òye wọ́n sì mọ̀ wo ibi tí ọ̀rọ̀ fẹ́ wó sí alẹ́ sálàm ọ̀rọ̀ yẹn yé umaru kúrò dára "Salam," ọlọ́ba bakri abakri irú wàhálà wàhálà akóso lónìí báyìí sani bi kọlọnà sọlọ kọlọnà nàbí nsẹ ni síbi kò tẹ tó súnmọ́ jàá lọ akókó bọ ọlọdọ rẹ ni àbákiri ní ọlọdọ nàbí nsẹ ẹmí tàbí bákiri kò ṣe é kiri sidiku ni lakinnama sidiku min um afdalu. lakinnama sidiku min afdalu minhum afdalu lakinnama sidiku minhum afdalu. ní tíbi tẹ́bi àsọ̀rọ̀ yẹ pé wàlíkùn nìyẹn fọdùlùn wà fọdùlùn sàbẹ̀ọ̀n. ولكل قدر وفضل ساتر لكن ما صديقهم منهم أفضل لكن ما صديق منهم أفضل mo wo sàpẹ́lẹ́ lọ́lọ́lọ́tọ́ ṣùgbọ́n wàlá wàlá abakiri kọ̀dá ọ̀tún ànábì ìṣẹ́jú kárí. لكن ما صديق منهم أفضل لكن ما صديق منهم أفضل أبكر náà nàbí ni ọlọ́run ránṣẹ́ o sáwọn kọ́ gbogbo bá nàbí ṣe wá dá Umaru lóhùn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ìdáhùn tí Abubakar padà fọ Umar radiyallahu ta'ala anhu mardahum. àmín. wàlá sábẹ́rẹ̀ Abu Jundul ẹ̀ ń tiẹ́ dàpara ọ̀nà sábùwẹ̀kún wàlá tóun ti ṣẹlẹ̀ tóun lọ rọra àwọn kèfèrí tóun ti ẹkún bí òun ṣe ń sunkún pé irú àdánwò wo níbo wọn padà parí gbèsè ayé òun sí ńlá mùsùlùmí bá kẹ́dùn Suhail ní naam o ti pín àárẹ̀ ọmọ yìí ọgbà ọmọ rẹ̀ ah irú mùsùlùmí àwọn wárẹ̀ ọparí àdéhùn Suhail bá tiẹ̀ lọ. àwọn mùsùlùmí ìbànújẹ́ yìí ó ti dá nǹkan sáà mùsùlùmí la àníbi ń tọ́ àti parí àdéhùn àwọn kèfèrí báyà wàrà Kùráíṣì báyà ìtọ́kù ni pé a lè wọ mẹ́kà mọ́ lọ́dún yìí gbogbo yín àwọn tá a kó wá tá a fẹ́ fi dó tá a fẹ́ dún fún ọlọ́run tá a fẹ́ fi ṣe àdáyá síwájú Allah subhanahu wa ta'ala ní mẹ́kà ọ̀yá ẹ máa dún wọn bí báyìí kẹ̀sì máa fárí. kí n téè bá lọ umrọ kí n láwọn sẹ́kà ń ṣe ní umrọ tawaf lẹ́yìn tó ti gbé ìràmù ta ló sì tawafu lé Allah subhanahu wa ta'ala kí tún ni as-sa'yu bayna safa marwa kí yóò sì fa orí tàbí kó gé irun tọ́ba ní àdáyà tó gbé wá náà yóò dún fàlà subhanahu wa ta'ala àwa àrí tọ̀wáàfù sí jẹ̀mọ́ ẹ̀ dákun ní ìbí yíyá yìí sànàbí ni wọ́n sì tọ̀wáàfù. rárá kí ẹ̀rọ sànàbí ni wọ́n sì kíni. rárá sí ànàbí ni kí wọ́n ti sáyé ìbáyọ̀ sọ̀fà wàlẹ̀ márùwà. la fi sọ wípé èèwọ̀ ni kò sí bí kẹnu ayé téèyàn tó gbọ́dọ̀ yípo rẹ̀ káàkiri nínú ilé yàtọ̀ sí káàbá nìkan torí pé ànàbí ọ̀sán pé ọ̀yà akọ́kọ́ ẹ̀rọ tàwáfù náà ni ibi tá a wà yìí náà ọ̀yà ẹ̀rọ tàwáfù bí náà ọlọ́run náà nìyẹn ló fi jẹ́ pé gbogbo ẹnìkẹ́ni tọ́ba tó wá fún ilé kẹ̀kẹ́ àgọ́sí káàbà tọ́lọ́mọba sọ́mọ́tò bá gbé kalẹ̀ mẹ́ka tó ńlá nìyẹn pé ilé yìí náà pàtàkì fọwọ́ wà káfíìrún kẹfẹ́rí ló ń tì. wọ́n bèrè. jẹ́mọ́ ẹ̀ wá wo ìlú wa ṣé bẹ́ẹ̀ náà ẹlẹ́ni káàbà kan lọ́nà ẹ wá wọ ẹlòmíì tọ́pẹ́ sàárè ni ó tún mọ tọ̀ wá fún ẹlòmíì àìmọye bí ẹlòmíì ń tọ̀ wá fún eléyìí mùsùlùmí ńlá ni àwọn islam wa ni ẹ ṣe kí ni ẹ pa ara yín sàhábà ẹ sì fari yín wallahi wallahi ẹnì kẹkẹ náà sàbí kò dáná bí lò. radiyallahu anhu sàbí kẹkẹ kò dáná bí ọ̀rọ̀ káwọn ọ̀rọ̀ káwọn àníyàn gbọ́ ọ gba ìsìlámù lẹ́lẹ́rìí ara bíi tíya ebi ń táwọn náà sọ fún un pé àfẹ́wọ́ náà ti gbà fún wa nàbí ó sì á jẹ́ pé àmọ́ wa fojú lẹ̀ àmọ́ wa tiẹ̀ nìkan jáde kó nù kí ọlọ́ba subhanahu wa ta'ala ah, ẹ pẹ́ràn ọba pẹ́ràn ẹ fárì ẹnìkan bàdá wọn náà bá ah, dé tàbí sì nìkan pẹ́ràn ànábì sàlá àwọn sàbẹ̀ ìsírè wọ́n sì nífẹ̀ẹ́ ànábì dòdòdò ṣùgbọ́n ńgbà náà mùsíbà ti ṣẹlẹ̀ ẹ̀mí ọ̀tá ọ̀làkà yìí wọn bẹ́ẹ̀ sì ni ṣe bá nàbí rí táwọn ò rí. ló fi jẹ́ wípé ìwọ tó ń ṣe wáàsí fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí ládùúgbò ibi ń tó nǹka síbí wọ́n lọ ń da aka síbí wọ́n ló yé àwọn tó ń ṣe é fún ìpín wọn ọ̀bà tí ìgbọ̀n fi sùúrù kù nítorí wípé ní tí wọ́n ń rí tó nǹka tó ń jẹ́ ọ̀nàgbé lọ́dọ̀ tiẹ̀ ọ̀dọ̀ tiwọn kò dá wọn lójú. kò sẹ́kí ni kò dá wọn lójú ṣé bí ànábì kò sí wàhálà dá padà ṣé bí àtàbí ni mọ́pàá lọ́dún wọn dá padà sáwọn rí yun. orí wàhálà wò o anabi rẹ sálàm kò fi hàn gégùn o. sallallahu alayhi wa sallam. àwọn ẹ̀kọ́ dáwà rè ń gbẹ́mọ̀ sí dáwà ànàbí ò fi hàn sí pé o ànàbí ò sí mi lẹ́nu o ànàbí ò wọn o salawatullahi wa salamu alayhi nítorí wípé àfa ó ti sọ fún wa pé. وإذا أخاك برفق عند زلته وإذا وإذا أخاف بذ وإذا أخاك برفق ndazalatihi. wa ibi akọ fabiri fo. akọka. wa ibi akọ kabiri fo ke ndazalatihi. ibi akọ kabiri fo ke ndazalatihi tọmọ ẹyà rẹ tọba yẹgẹrẹ níbi tọlọ́run ọba sọdá ó ṣàṣìṣe kan ni o ẹsẹ kan lọdá ni o ibi hu obìnrin fúkìn wáàsì tọ ọba sì tún jẹ jẹ wáàsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọsàdé gbèsè pé ẹyin ti bàjẹ́ sá ẹ sá rí ìjà àbùlù láyé tí ní ẹ bá kúkú náà ṣe kí ló lè tó bẹ́ẹ̀. وإذ أخاك برفق عند زالتهم. gbogbo wa fẹ́ máa ṣe wáàsí fún àwọn ọmọ ìyá wa a máa fi ẹ̀dẹ̀ sí níbi tó lọ́n bá ti fẹ̀lẹ̀ sí. anabi salam kò sí kófẹ́ ọ̀sán hara fàdákọ̀ salam anadaka wọlé lọ ni. báyìí ṣe kó láàrin wọn. anabi wa láfi sọ pé alásùmọ̀tara ó ti parí ètò anabi salam àti sẹ́mà anabi wa wọlé lọ ìmọ̀lá wọlé lọ sí inú fi jẹ́ pé inú ilé jẹ̀máà gbogbo wa tí ọkọ tí ẹ̀jẹ̀ ọkùnrin bá ń gbóná ń ta tí ọ̀rọ̀ bá rí nù lé níbi tó wọ́n lọ rè wọ́ sí tọ́ka àwọn ó ti balẹ̀ obìnrin yẹn kò sí ibò mi. bí níta ti rẹ̀ kó gbóná tó ọkọ wọn lè kọ́ ẹ̀ mo ṣe ibi iṣẹ́ dàrú sáde mọ́ lọlé ẹ̀rọ bí sáde mọ́ lọlé ṣé ńgbà tí ilé ọ̀bá tí ìsìn pò péjé mọ́ lọlé ńgbà tí nǹkan gbóná ilé ìwé ṣe léere bàtà àwọn sàbọ̀ gbọ́rọ̀ ńgbà ládùúgbà lọ. ọ̀wọ̀ náà yẹ wò. ta ló wà lọ rí ibà ọba di ìyàwó Umu Salama radiyallahu ta'ala anha warḍaha la fi ń sọ fún gbogbo yẹn náà wípé jẹ̀máà nígbà tó ànàbí ìlú ọba mùsàlámà yìí Aisha radiyallahu anha yàwó Aisha radiyallahu anha warḍaha àdébí ti fẹ́ Aisha ìgbàlá bí o ti fẹ́. o ti fẹ́. sọ́dọ̀ Aisha lọ gbà lọ. rárá o. ìwà tó ń tọ́ka ẹ́ àbí gan gbogbo ẹ̀ rẹ̀ àdébí sàlám òun déédéé ni o òun kí ló fi jẹ́ wípé obìnrin kọ̀ọ̀kan náà ní mọ́ nígbà tí mọ́ wúlò tiẹ̀. nítorí pé àwọn kan mẹ tọpọlọ ọmọ dídí ọmọ ike ò lè gbé. Hmm. naam bẹ́ẹ̀ni. radiyallahu anhunna wa ardahunna. àmín. àwọn kan bẹ tó yẹ pé àgbàlẹ yẹn fi ṣe abẹ́rẹ́dọ̀ ọmọ sálámà ìyàwó rẹ olùgbọ́kọ̀ ìbá tó sọ pé ta gbóná kó tó pọ̀ pé ah, kí ara àṣàbúrò ni ọ yẹ kó tì mọ̀ pé ah, nǹkan kan ti rọ́ǹgì ìyàwó mùsàlámà ń bẹ ya Rasulullah ànábì kí ló dé ojú yìí ọjọ́ tàná ah, ànábì ní àwọn sàbẹ̀ ni o àwọn sàbẹ̀ ni o mo ṣe ń tọ́lọ́run mi náà ni o ní ẹ̀ báyìí bó bá ní wọ́n du ẹran pàpàrà lé mo sì ní wọ́n fárí ló ń kálukọ́ kódà kò sẹ́ ń dá mi lóhùn n ò sí bẹ́ẹ̀ pàǹ gbọ́ ah, n ò sí kíni n ò sí bẹ́ẹ̀ pàǹ gbọ́ ìyàwó wa ni ànábì ṣé amúmọ́ràn wa ẹ mú wa ìyàwó wa ni ànábì ọ bọ́ta padà sáàrin àwọn sọ̀hábà tó o bá ti yá bọ́ta fala tukallim ahada minhum má bẹ́ẹ̀ kẹ́kẹ́ nínú wọn sọ o bá ti bọ́ta o ntí ọkàn sẹ́ni wípé búdú náà tiẹ̀ tọ́kẹ́ fọ́nrán Allah subhanahu wa ta'ala kó o bá ti bọ́ àrùn báyìí kìmọ́lẹ̀ dáàdú kó o sì dún fọ́nrán subhanahu wa ta'ala kọ́ ọ wá pé halaku rẹ fárífárí rẹ ni ọba fárí má bẹ́ẹ̀ kẹ́kẹ́ sọ̀rọ̀ o ntí ọ̀rọ̀ sẹ́ni jàmáà ẹ wo ìmọ̀ràn yẹn wà Nabi sallallahu alaihi wasallam kò sọ pé ẹ eh, mo mọ sọ fún ọ tẹ́lẹ̀ àwọn sàbí rẹ ń wèrè wọn kàn sá ń tán ni kò sọ bẹ́ẹ̀ o. wọn náà ṣe fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn lò. nítorí pé òun náà ń gbàgbọ́ iye ìtí ń jẹ́yìn lára wọn láti sàmàbọ̀dì ìwọ́n tó mọ́ sọ pé obìnrin kó lè gbàmọ́ rẹ wọn gbàmọ́ rẹ obìnrin o. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kà kí ìsara nípa àmọ̀ràn gbà ní. Hmm. àmọ̀ràn kan bẹ tó yẹ pé ọ̀dà pọ̀ ṣùgbọ́n àwọn ló wúlò fún. bẹ́ẹ̀ni na hmm. ó ṣe kí ni ọ̀dà pọ̀ ọ̀dà pọ̀ ṣùgbọ́n àwọn wo ló wúlò fún o àwọn nìkan àwọn nìkan ló wúlò fún kò wúlò fún wọn tó ti yé wa abúlé ti jẹ́ apárí ní wákẹ́ tó fẹ́ yàwó kejì á parí ẹ̀ ṣàlà ṣàlà yóò rọrùn lásìkò lọ naam ìṣàkóso náà ń dàbí ọ̀dà ọ̀dà pọ̀ ìmọ̀lá ṣe kí ni ọ̀dà pọ̀ dáadáa náà kún un ló kàn wá ó wúlò sí sàǹfààní àwọn olówúlò fún àwọn nìkan ni ẹjẹ́ ó dáa lò <laughs> ẹjẹ́ ó dáa yàn lò àmì sàwọn abóde àmì balọ̀ de gbódúnà ó kì mọ́lẹ̀ ó gbẹ̀mí ẹ̀ farifari náà bá fari báwo sọ àbọ̀ sí rí ànábì ẹ̀mí wọn tó gbẹ̀ láwọn kọ́ ojú wọn wá gbà pé ànábì wọn ń ṣe nǹkan kí náà wọn wò ó ń kálukú ẹ̀yà burú náà kan pàṣẹ ìdúté ẹ̀ máa lọ́wọ́ kódà débi pé wọ́n wá ń fúnra wọn lọ́pọ̀pọ̀ débi pé wọ́n sì fẹ́ẹ̀ lè máa ṣe àwọn léṣe anhum ọmọ atẹ̀lẹ́ amúsàlámù báwọn wọ́n ti parí yòó intanfẹ́ ṣe ti àmọ́ wa lọ Mọ̀dínà padà ànábì ọ̀wọ́ àmọ́ lọ Mọ̀dínà padà ilé ayé ìbásọ̀kalẹ̀ wípé yá ayọ̀ aládìínà àmánú. yá ayọ̀ aládìínà àmánú ìdájá akọ̀mọ̀lẹ́mọ́mìnà tó. مهجرات فامتحينوهن الله أعلم بإيمانهن فإن علمتوهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكما أن تنكحون إذا إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر وسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم والله huwa alimun hakim. àwọn àlàdé fọlọ́ bí sàlám pé ẹ ti parí àdéhùn lóòótọ́ láti ẹ̀yà àtàwọn kèfèrí ṣùgbọ́n ọ̀kú bẹ̀. ya ayyuhal ladhina amanu. kátó wá bí ọbí ọ̀rọ̀ tó kù sí i. èèmọ̀ ah. mi tún ṣẹlẹ̀ amsanu aya sọ̀kalẹ̀ báwọn à ń padà bọ́m̀bi aya kìrìmánà aya àníbi wàá dé Mẹ́dínà padà abujunulu o ti bá àbá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ni. àníbi dé Mẹ́dínà sọ̀rọ̀ padà àkókò sáà pé ah, ìṣẹ̀lẹ̀ wò yá wọn sọ̀ hara àdánwò wárí wọ́n dé bọ̀dì náà wọ́n mọ̀ ẹ́ sí mi ìní ọkùnrin kábà tó dé ń tiẹ̀ àbúbàṣírù òun bá tó dé bọ́ọ̀dì wọ́n ṣe dé náà ah, ànábi ọlọ́run làbí o kódà èmi gán sáwọ́ra nǹkan fún mi mo ti di mùsùlùmí báyìí o ẹ ṣe ọlọ́run yàrá làmú gbọ́lọ́ ń gbọ́ báyìí o téèmù tí ọkùnrin sọ fún ànàbí wípé òun gbọ́ lọ́n gbọ́ àti àwọn kẹfìrì náà mọ̀gbàtọ̀ sákò ń lù wọ́n fẹ́yàn méjì tẹ̀lé òun náà tí wọ́n ń sọ ọ́ bọ̀ nígbà bá ànàbí báyìí ń sàlàyé yóò mọ̀ sàdójú ẹ̀rí bó ṣe gbà sílámù iná làwọn èèyàn náà ń dé pé ànábì fàrí alọ́ o àdéhùn láàrin àwọn àti ẹ o ìbọnújẹ́ àtàwọn mùsùlùmí ìtànà tí wọ́n gbé kúrò ní Hudaybiya kì í tán lára wọn àmì tó ní ẹ wọ́n falẹ̀ ẹnu ó dé yẹn mélòó ó di méjì ó ti falẹ̀ ẹnu ọkùnrin bá tó ń bú ẹkún pé irú àdéhùn wò lè ayé ah, ẹ̀yẹ wọ́n sàn lọ wọ́n lọ ọkùnrin ìgbà tí àwọn kẹfẹ́rì tí wọ́n dé àyìn kan wọ́n làwọn fẹ́ jẹ dàbí nù sàn gbádùn ní wọ́n sì gẹ́gẹ́ ìkan fi dà lẹ́nu wọn. ó pọ̀ irú mùsùlùmí yìí máa ń gọ̀ tọ́ làkàì mùsùlùmí sì máa ń pè ní. sàn gbà ó ti ó ti dàgbà ìdàrẹ́ gan-an ó ti wà á rẹwà à ọ̀dà wàsá ló pè kò sẹ́ni tí ó dọ́kà tí ó lọ ó sàjọ ń dàpàrà dàpàrà dàpàrà ń gbọ́ ya àpàrà mùsùlùmí tó fira fa ìdá yíyọ àfiwẹ̀ ọba mú balẹ̀ ìkejì ẹ̀ bá fẹ́rẹ́ fẹ́ elége tó wá fi gé jẹ́mẹ́ ẹ̀ wá wẹ̀ mọ́rọ́ abọ́sẹ̀rù tó bọ́sẹ̀ gbẹ̀mí kẹfẹ́rì tán ọ̀dọ̀ ànábì ni lọ kẹfẹ́rì náà kà kọ́mọ lọ kùrẹ́ dọ̀ àwọn kùrẹ́ sí wàlláhì ànábì ni lọ. sallallahu alayhi wa sallam. kí ló fà tó tó gbàdọ̀ ànábì lọ torí pé mọ̀ pé ànábì iṣẹ́ àkà gbà fún ṣùgbọ́n òdodo yẹn ni. eré ah ọlọ́run tètè bó ń ṣe jẹ̀máà nígbà tá a bá sọ̀rọ̀ àdàm sàlám ah, ó tún dé ni ah, ànábì ọlọ́run ti là mí o o ti gbé ẹgbẹ́ tó kó sọ́fà nàbí ó ní ànàbí o ti pé àdéhùn tí mo lára wà tó ń kura iṣẹ́ báyìí o sọ gbọ́dọ̀ ẹ̀ka tí mo wá ọ̀dọ̀ àgbàlá o ti ṣe tiẹ̀ o ẹ̀tẹ̀ yìí kọ̀sán dání padà ń bẹ́ o torí ipẹ́ mi tiẹ̀ náà ti pè ẹ̀mí wọ́n mọ̀ sọ̀rọ̀ tán arákùnrin náà bàdé ànábì ọ̀tọ̀ pàkejì mi o ó sọ pé ànábì ọ̀bùnbẹ̀sìn wà rí pé ọ̀tá ànábì tó fẹ́ dáhùn padà sọ́dọ̀ àwọn kèfèrí ọ̀ṣùwàlà ìwọ ń tiẹ̀ wọ́n ti pa kéjì ẹ̀kẹ́ ó sàròjọ kalẹ̀ àbúṣe ó zì kẹfìn gbàdùn bí òní gbà ó sọ̀rọ̀ sákòónù ìwà ń sá lọ ń sá lọ ń sá lọ títí tó fi lọ rè dé ààyè kan ààyè yẹn ọ̀rọ̀ àtẹ́dẹ́ òwe ìmọ̀ràn tó wá rí ni pé ìgbà tí ń lọ Abu Jundulu. naam ibùsùn ayélujára amúrò òun náà ti sá mẹ́ka ìwọ àsìkò tó náà ó dá mẹ́ka pé mùrànà bí wà mọ̀dínà mọ̀dínà ti sá lọ yìí ìlú wọn àti àbúgbà sí olùbá parí ah onídàá mò ń sá lọ o mùrànà bí mùrànà bí ń bọ̀ àbútú lè mí ta ó ṣe kíni ó lè ọ̀ta mùrànà wà yẹ àwọn méjì sáà ti pé ọ̀rọ̀ wájú ra wọn wọ́n máa tẹ̀lé orí kan ibi ẹ̀ dúró sí i wá mọ́ wá wá ń ẹni tí wọ́n sábà máa kà àwọn náà á dìbí ọdẹ tí ó ti sákò mọ́kàtí lọ màdínà ìmọ̀lá lọ màdínà àwọn bí ò ní gbà yín ẹ wá dúró di títà náà fi dúró bírè wọ́n wá mẹ́ta márùn wọ́n bá di káàmpù. tọ́ wọ́n di kini. wọ́n di káàmpù lẹ́yìn ìlú. wọ́n pọ̀ nbẹ̀ nínú ọjà nípa àwọn ti pọ̀ ní tó kú tá a ṣe ní ìsìn pé gbogbo ìgbà táwọn ti dáhùn fúrẹ́sì fẹ́ lọ wọ́n bá jà lọ sáàmù ni o wọ́n sì gbẹ́ni ẹ já wọn dá wọn lọ́nà. ká máa fìtínà wọn táwọn ti ń fìtínà wọn máa mọ̀ wípé àwọn mùsùlùmí kan ti tàdó bí o ìtàdó wa ìsìwà yóò jáde bínú ọmọ ẹ mọ wọn gbé àdéhùn lára àwọn tẹmọ àwọn nàbí sara wọn lè anábì olè gbà á tọwọ́ tẹsẹ̀ wọn sábẹ rẹ nígbà àwọn Kùrẹ́ṣì tí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí gbé wàhálà kó wọn gbé wàhálà kó wọn gbé wàhálà kó wọn ìnà àwọn Kùrẹ́ṣì gá padà sọ pé ẹ wọn jáde sáà nàbí yìí pé ọ̀rọ̀ ti pé à ń sọ pé ká àwọn tó bá wá sọ̀rọ̀ wà nǹkan mọgbà wọn ẹja tó ń pọ gbogbo àwọn àrè àníbì wọn sọ̀rọ̀ sọ̀hábà náà wípé ìjọ tí mò ń sọ fún wọn wípé gbogbo máa bá mi dà padà ọlọ́run ti sí nǹkan kan hàn mí tí ò fi hàn yín. ẹ̀ńtọ́ náà fi hàn mí ni pé àníbì máa dá wọn padà déédéé nìyẹn tó fẹ́ ṣe sún wọn ṣùgbọ́n mo ti bọ́ ọgbẹ́ àdéhùn ìyìn sì ní yapa àdéhùn ti gbé wọn pé gbogbo ẹ̀ ń bá wá tó ọ padà padà nínú wọn kò ní kú kéfì. Akbar kò ní ṣe kí ni. kò ní kú kèfèrí. ọlọ́run ti fi hàn ànábì. kò ní kú jíba. kò ní kú jíba ẹ dákun jẹ́ mọ́ ṣé abakiri ṣé umaru mọ̀ yín. tẹ̀lé. ṣé àwọn sàbí mọ̀ yín. wọn mọ̀ yín àárín ọlọ́run àtànábì lọ́lọ́run fi hàn hàn pé sáàmù wọ̀rí mọ̀ ẹ̀ dẹ́ n tó fọ̀nà nìyẹn sallallahu alaihi wasallam èèyàn dúró báwọn ewu wa ni ti ntọ́ ṣẹlẹ̀ wọ́n tàbí sáà nkó ni dẹ̀bi a ti gbọ́dọ̀ àwọn púpà sínú kan kìí tẹ̀sí ṣẹlẹ̀ ọlọ́run wa sọ ànàbí yìí pé ẹ ti gbé àdéhùn tó kú gbogbo ẹ máa bá wà ànàbí nínú àwọn kèfèrí òmùmẹ́ni ọmọ ẹ dáhùn padà sọ́dọ̀ wọn ni ọlọ́run wa ẹ fi àyà fi kan sí o. yá ayọ̀ alábìnrin amànú ìdájà ah, akumulimu minatumu ajiro tibamtahinuhun. ọlọ́ni wa ànábì àtàyè mùsùlùmí. إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجع فلا ترجعوهن إلى إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكافر وسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم والله عليم حكيم. àyè tí àwọn abúbàṣírò àti àbújúrò àti àwọn mùsùlùmí dúró sí láàrin ọ̀nà ní Saiful Bahar naam Saiful Bahar bẹ̀rẹ̀ wọn dúró sí tí ẹ ti wá ń sọ sẹ́sà àwọn kìkì ẹ̀ ní jẹ tọ̀ títí títọ́ lọ́n fi wá là wọ́n lọ́wọ́ wọn. ọlọ́run wọn sọ fún ànábì pé ìwà ànábì. ya ayyuhalladhina amanu sí àwọn ìdájà akúmọ̀lẹ́ mọ́mìnà. ìdájà akúmọ̀lẹ́ mọ́mìnà mọ́mìnà tó mọ́ àjẹrọ. sí àwọn mùmìnì lóbìnrin muhajirat tí wọ́n ṣe hijira tí wọ́n bá wá báyìí mùmìnì. famtahinuhunna. famtahinuhunna ọlọ́run ní ẹgbìdánwò wọn. famtahinuhunna. ẹgbìdánwò wọn ẹ tẹ̀sí wọn. kí ni imtihanu yẹn òun náà ni ẹ̀yẹ ìmánì wọn wò ẹ wò bóyá lódodo ni wọ́n gbọ́ lọ́wọ́ àtànábì gbọ́ apá kan náà àwọn afọ́nimọ̀ tafsir wọ́n ní àgbàtà níbi fẹ́ kú òní Hudaybiyyah tó ń lọ ilé àwọn mùmínátù kan dé ilé àwọn obìnrin tẹ́jẹ́ mùsùlùmí kan dé tẹ́jẹ́ gbà fọ́lọ́ǹkọ́ bá wọ́n dé ṣé ìgbàlómi sọ pé wọ́n mọ̀ dáhùn padà ọlọ́run wa sọ fún àdókè pé dáhùn eléyìí padà o. fanta inú hunna. ìdí mo ṣe fún wọn ni pé gbìdẹ́wò àwọn yẹn gbìdẹ́wò wọn yẹ ìgbàgbọ́ wọn wò. Allahu alamu bi bi imanihin. ọlọ́run ọba ló máa ti ń bẹ nínú gbàgbọ́ wa àwọn afọ́nìmọ̀ tafsir wọ́n ní imtihanu wọn ni wọ́n ní ìdáwò wọn náà ni wípé ayesh anna ilaha illallah muhammadan abduhu wa rasuluhu. ó ó jẹ́rìí pé ọkọ̀ sọ ọlọ́run ọba àlá àti pé àrẹ́gbà Muhammad ògìṣẹ́ ọlọ́run ọba ni. famtahinuhunna. àwọn àwọn mujahid nínú ọ̀rọ̀ tiwọn wọ́n ní tùmọ̀ famtahinuhun wọ́n lọ láàrin pé fas'aluhunna amma ja'a bihin. ìyẹn ni pé ẹbí wọn lè pé kí ló gbé yín wá tẹ̀fọ́ wa bá nàbí sàlám. famtahinuhunna. tó ń bẹ́ẹ̀ sàrí ń bẹ obìnrin tó kúrò nílé tó wá bá nàbí sàlám bóyá àwọn àtọkọ rẹ̀ wọ́n ní gbólóhùn àṣọ pé àkàkà ló bí inú pé ó béèrè kàkà lọ́wọ́ ọkọ rẹ̀ tí ò fún un ẹ níjẹ́ lọ gbọ̀fà nǹkan yẹn lọ gbà ẹ àbá. ọ̀rọ̀ sì kọjá báwọn. ọ̀rọ̀ sì kọjá báwọn. tó ti yé. ọkùnrin tó ní ìyàwó rẹ̀ sẹ́yìn lónìí lọ́wọ́ nítorí ẹ̀wọ̀n lọ́fẹ́ àwọn kejì èyí tó fẹ́ lọ́fẹ́ náà nǹkan tí ò ní sí ọ. bá wà sẹ́yìn ọ̀rọ̀ ti pé ó fàmtàhìnù hún náà. àbí nítorí pé àwọn olè ọmọ àmàlà àrò gbà èyí tó ọmọ ẹ lọ fẹ́ bọ́ bá àmàlà àrò olè mọ́ bẹ̀ wá sí. tọ́ fàmtàhìnù hún náà. àwọn ọba ní abára mujahid ó ní túmọ̀ ẹni wípé ìsàlù hún náà máa já àbíyín ẹbí wọn ìbí kí ló gbé yín wá. fàmtàhìnù. fàyìdà kánà já àbíyín náà kọ́tọ̀ bọ́n àlá àzùwájìyín náà àwùsà tọ̀tún àwùgọ́ ìrùhù. tó bá yẹ pé ìtọ́fà tí wọ́n fi wá ni pé wọ́n bọ́kọ̀ wọn jà àbí wọ́n bọ́kọ̀ wọn bínú ẹ ọ́ ní wàlámi omi

kádẹ́sì àwọn mùmínà lafitani bẹ̀rẹ̀ rẹ̀ pé ọlọ́ àyà àárẹ̀ pé àwa mùsùlùmí antum shuhadahu Allahi fil ard. àwa ni ajẹ́rìí ọlọ́run ọba lérí lẹ̀ ìyẹn ni pé tàbá ti tẹ̀sí wọn ẹ̀ńtà bá ìlàbílẹ̀ mọ̀sáwùdù sọ yìí pé ìtàn mùsùlùmí bá rí ní dáadáa dáadáa náà ni ìtí wọn bá sì rí láàbùrú àbùrú náà ni wọn àti ta tẹ̀sí wọn ẹ̀dá kò sọ̀rọ̀ wọn sọ̀kalẹ̀ wọn tẹ̀sí wọn. ẹ إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن. ọba jẹ́ nire ni wọ́n mọ̀ pé nire ni ọlọ́run ó fi sí ara ibà ẹ́ nítorí wọn bá bá fi sójú àwọn ẹni ọlọ́run yóò wà lára rẹ̀. فامتحنوهن ọlọ́run ọba ni wà nábì gbìdáwò wọn Allahu a'lamu bi imanihim. Allahu a'lamu bi imanihim. ọlọ́run ọba nígbà ó nímọ̀ nípa tí ń bẹ lọ́kàn wa. fàyín alimutumuhunna mu'minatin. fala tarji'uhunna ila al-kuffar. fala tarji'uhunna ila al-kuffar. fàyín alimutumuhunna ẹ̀wọ̀n tó ń sọ. tẹ́tẹ́ bá jẹ́rìí sí tẹ́ mọ̀ pé. mu'minatin nígbà tí a fi ìdánwò wọn tán tí wọ́n bá pass. fàlẹ́ àtàrẹ̀jẹ̀ òhun náà. tẹ́ ẹ bá jẹ́rìí sí tẹ́ ẹ mọ̀ lámúra pé mòmìnì ni wọ́n látàrẹ̀jẹ̀ òhun náà yàrá kò far ẹ gbọ́dọ̀ dáhùn padà sọ́dọ̀ àwọn kẹfìrí. kí ni wọ́n sì ń ṣe fún àwọn ọkùnrin dé wá. wọ́n dá wọn padà. ó túmọ̀ sí wípé eléyìí ọlọ́run bá fi ṣe tẹ̀síṣùl mọ̀mìnàt ọlọ́run ọba ó fi àyà yìí ṣe àdáyẹrí àwọn obìnrin nípa pé àbúrò dáńpà sọ́dọ̀ àwọn kèfèrí máa pé àdébí ti gbádùn pẹ̀lú wọn ọ̀rọ̀ àdéhùn lẹgbẹ́ oṣù gbọ́ àwọn obìnrin tí wọ́n yàtọ̀ ló fi jẹ́ pé àwọn obìnrin nǹkan ni wọ́n fún wa nínú ẹ̀sìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kan náà àwọn ọmọ ọ̀rọ̀ rẹ̀ rif kan níbi kọ̀wárí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn kìnnìtìmọ́ tó yìí láti fọ́ yìí bíi pé yẹn mú gòlù ọ̀lẹ́ tó bá ti bọ́ yóò tù ká pẹ̀lú obìnrin ṣe obìnrin ṣe ń tá àmọ́ ẹ lé mọ́ ẹ̀mí obìnrin ò ẹ̀mí obìnrin ò lé tó ti yé ẹni pé àbójúdùn tó kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ ó tún padà wá ó tún padà wá. ó tún padà. wọ́n bá jó obìnrin ni ẹ ẹ bá lọ ìbára mi lọ́dún àmọ́ lọ́kọ́ra ó ń bọ́ náà kí àwọn ọmọ mi sọ̀rọ̀ ara wa sí. tó ti yé pé ẹgẹ ẹ̀mí ọlọ́run òróró kí pé bá àkókò dọ́ra òun náà fúnra rẹ̀ ojú ẹ̀ náà ni mo gbógun ẹ̀jú mo débẹ̀ ó sì dáhùn lọ́tọ̀ ọlọ́run náà ọlọ́run lá ẹ mọye gbólóhùn ẹni tó bìnrin ọ̀rẹ́ ẹ obìnrin ọ̀lẹ́sìn tá fi gbólóhùn yẹn báyé ẹ jẹ ẹ mọye obìnrin tá fi gbólóhùn báyé ìgbà obìnrin ọ̀lẹ́sìn o obìnrin ọ̀lẹ́sìn o iná sì fi báyé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ nítorí wípé ẹ̀mí obìnrin bọ́lá wọn bá ṣe dáhùn nìyẹn tó ti yé ẹnìkan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ obìnrin kan ọkọ rẹ̀ ọmọ ń tọ́jú ẹ̀ níwọ̀n bá rọ́bà rẹ̀ ṣe mọ́ tó ti yé ẹ̀gbọ́n rẹ̀ wá ẹ̀gbọ́n ọkọ ọwọ́ á ní ṣíṣeéṣe ní ìlú mi nínú àwọn ìlú nàìjíríà yìí náà ṣùgbọ́n níbi tí ìṣẹ̀bí ayé tó ti rọrùn ju tẹ́lẹ̀ ìlọ díẹ̀ tọ́lọ́ sì kẹ́gbọ̀n ọkọ ẹ àwa lọ ọ́n lo bí ọ̀sẹ̀ méjì lọ́hùn so wọ́n á rí pé ah, ìṣẹ̀mí táwa ń lò ń bá dẹ́yìn ló ń bí yàtọ̀ sí bẹ́ẹ̀ bá bàbá lọ jà kò sí pé ń ṣe ń jì wá ah, ó tún rọrùn báyìí ni ah, gbogbo so inshallah ta'ala so ìjọba lálọ́ shoprite <laughs> ẹni ẹlẹ́rìí sí ọmọ ajá mi sọ wrong yà tó pé dọ́là ẹ̀rọ ayé gbèmí lọ mr big sí báyìí tó pé nítorí náà ó ti sọ pé bí o ṣe sọ pé bí mo ṣe ìsàmì ayédáyé ńlọ ni òun ti gbàgbé báwọn ṣe rí bóbi ṣe rí nù tíyàwó ẹ bá lọ lé àwọn ọ̀rẹ́ wọn tí ẹ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ẹ pé nígbà tó dé bẹ́ẹ̀ ó ṣe ní dstv lórí tọ̀hún lórí gbá tó bá dé lórí àbújá lórí àtẹ́lì má fọ́ létí o tó ti yé ibi tó lọ <laughs> ó ti ní ó ti rò pé ah, bó ṣe rí mbẹ̀ yẹn náà ẹ̀ kó rí mi ìwọ láwọn gba ah, àhàrà pé ṣàròtà tí má ti ń san gbèsè tí àti mọ̀ jẹ tán so ṣàròtà àlà kí dáhùn tó dé wá sínú wò dáadáa pé ó ti ẹ̀ da ń wò ẹnu yín ni ó ń yẹn kọ́. bẹ́ẹ̀ bá ti gbogbo mìíní ni wọ́n àníyàn wọ́n da ìyàwó ẹ̀ ló ń fẹ́ bójú. ìyàwó rẹ̀ ló ń fẹ́ bójú. bàyà àtẹ̀rẹ̀jẹ̀ òun náà ìlànà kò fárí. oníhùn lásìkò yẹn náà bàjẹ́ ló ọ̀yẹ́ ẹ̀ máa bú. fàlà àtẹ̀rẹ̀jẹ̀ òun náà ìlànà kò fárí. ìyàwó ẹ̀ ló ń fẹ́ lọ lè kéw. lásìkò tó wá sí lẹ́mìí yẹn jẹ́ ọ lọ fàlẹ́ tẹ̀rẹ̀jẹ̀ òhun ilẹ̀ ilẹ̀ kò fà á. torí pé tó o bá jẹ́ ọ̀rọ̀ nígbà yẹn ìgbà tó bá wù ọ́ gẹ̀ wà láìpẹ́ nílọ. yọ̀dà ńgbà tó wù mí ni mo sọ yẹn ẹ̀ sì yọ̀ǹda so ṣé alọ́tàlà ibi akéde yìí náà ọmọ mi kéré o. fàlẹ́ tẹ̀rẹ̀jẹ̀ òhun ilẹ̀ ilẹ̀ kò fà á. bí wọ́n bá tó pèrè bá ti gbégbé sí ẹ pé àwọn fẹ́ ṣe dáadáa yọ̀ǹda wọn. fàlẹ́ tẹ̀rẹ̀jẹ̀ kí ló fà á. àgbà Muhammad sallam ní adé Allah àdébí ni ẹ mẹ́kọ̀ fáwọn obìnrin àwọn ẹrúbìnrin ọlọ́run ọba ẹ mẹ́kọ̀ fún wọn nípa lílọ mọ́sáàsì ọlọ́run nígbà tó bá sọ pé òun fẹ́ràn mọ́sáàsì yẹn jọ lọ torí pé mọ́sáàsì ọlọ́run tó bẹ́ẹ̀ lọ kí ló bẹ́ẹ̀ lọ sẹ́mẹ̀ ìbára yọ lọ ìkànnì ọ̀nà àwọn aláìlẹ̀ àmọ́ ẹ̀kọ́ fún wọn ni àdébí wọn ni à mo sọ fún ọpá nàbì sọ pé ó sọ nǹkan mi torí pé ànábì ti mọ̀ ṣe ti wọn wípé ẹ̀mí wọn kò le púpọ̀ ẹ̀mí wọn ò léegun tó ti yé ẹ̀mí obìnrin ò léegun ẹ̀gbọ́n àfáàní ó ní yasirna dhaalubin hatala hirakalahu. yasirna dhaalubin hatta dahira. لا يراك لهم وهن أضعاف خلق الله إنسانا وهن أضعاف خلق الله إنسانا إنسانا إنسانا وهن أضعاف خلق الله إنسانا. ẹ obìnrin wọn lè yẹsùn nàdà ló ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n náà ọkùnrin wọn lè sọ de ẹni tí ò tiẹ̀ ní lè da kútú. yẹsùn nàdà ló. ẹ ọ̀rẹ́ tó ní làákàyè nínú ọkùnrin dá ló bì tó lọ́pọlọ púpọ̀ tóbìnrin bá gbà mú wọn ó sọ de la ẹ̀dá pé kò tiẹ̀ wá ní haraka kankan. láyọ̀rọ̀ ọ̀kadà o. yóò dẹ̀ tí ò tiẹ̀ ní lè dárúgà àgbọ̀dọ̀ pẹ̀lẹ́ يزرن ذالو بن لا هراك له لا هراك له يزرن ذالو بن حتى لا هراك له بس ني وهن أضعاف خلق الله إنسانا وهن أضعاف خلق الله إنسانا wàhùn àdáhàfù kọ́líkì láàyè ẹ̀ǹsà. àbọ̀jẹ̀ oníbẹ̀ẹ́sì ni àwọn obìnrin ní àdáhàfù kọ́líkì láàyè ẹ̀ǹsà rẹ̀ àwọn ẹlẹ́dọ̀ ọlọ́run lẹ jù. ẹ̀mí wọn ò tí mi fẹ́ lọ rẹ̀ ẹ̀mí wọn ò léegun ẹ̀mí wọn ò léegun á ọba tí lọ́n fẹ́ lọ ẹ pé àwọn ọmọ igi òun déhùn sinmi látàárọ̀ bóun ṣe fọ bọ́ọ̀lù òun fọṣọ. kò ní mú nǹkan kan bọ̀. kò wú lọ́nu. ọlọ́run ní ẹ bá ti tẹ́sí wọn tẹ́mẹ̀ pé mùmìnir ni wọ́n látọ̀rọ̀ jẹ́ ọ̀hún náírà kò fà á. látọ̀rọ̀ jẹ́ ọ̀hún náírà kò fà á. bí a ká dúró bẹ́ẹ̀ lónìí àbí. <laughs> bí a ká dúró bẹ́ẹ̀ lónìí. tọ́ Àlátàrìjì ọ̀nà ìlàlẹ̀ kò fárí. Ọ̀dà ìjà tó ayà. Láhùnà ìlú làhùn wàláhùn yà ìlú làhùn náà. Ọlọ́run ní kí ló fọ́tà Áfíríkà mọ́ta wọn padà síbẹ̀ ni wípé láhùnà ìlú làhùn. Àwọn obìnrin yìí ń pàtó ti gbà fọ́lọ́ yẹn wọn ò jẹ́ tọ́ báwọn kèfèrí mọ́. Wàláhùn yà ìlú làhùn náà. Àwọn yìí náà àwọn kèfèrí yẹn náà wọn lẹ́tọ̀ọ́ sáwọn obìnrin Mùsùlùmí sotie kèfèrí ọ̀rọ̀ kò bọ̀rọ̀ fẹ́ mùsùlùmí lóbìnrin mùsùlùmí lọ́kùnrin ló lè sọ pé òun fẹ́ẹ́ fẹ́ adùn kìtàb lóbe ṣùgbọ́n èèwọ̀ ni mùsùlùmí lóbìnrin kò bọ̀rọ̀ fẹ́ kèfèrí ní ọkọ kódà tí obìnrin bá jẹ́ mùsùlùmí là tí ọkọ àti ọkọ bá jẹ́ kèfèrí tóbìnrin bá gba ìsìláàmù tọkọ rò ti gbà fásikò sẹ̀rẹ̀ lójú ẹsẹ̀ fásikò nìka nìka yẹn ti bàjẹ́ lójú ẹsẹ̀ kò sí pé náà gan obìnrin ẹ gbọ́dọ̀ kókó ńlọkọ ẹ̀ yóò lọ fẹ́ ọkọ mi torí pé la. láhùn ìlú làhùn wà láhùn yà ìlú làhùn náà. ẹ̀kí láwọn á ṣe sí láhùn lẹ́yìn ìgbà náà. wà á tó hùn máa ń fakó. wà á tó hùn máa ń fakó. ọlọ́run ọba ní tẹ́ ẹ bá ti wá fẹ́ àwọn obìnrin tí wọ́n wá gba ìsìlámù yìí tẹ́ ẹ̀ dá wọn pa sọ́dọ̀ àwọn ọkọ wọn ẹ wàá fún wọn ní nǹkan tí wọ́n ti ná lórí àwọn obìnrin wọn. ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن. tẹ́ ẹ wá fáwọn ọkọ yìí ní nǹkan tí wọ́n ti ná lórí wọn ọlọ́run nípa yín mùsùlùmí tó sẹ́kù لا جناح عليكم kò sẹ́sẹ̀ fún yín ah, kẹ́ẹ̀fẹ́ kẹ́ẹ̀fẹ́ àwọn obìnrin tí ẹ wá wá. ìdá àtàjùmọ̀ òun náà ojú rọ̀ òun náà. ẹ bá ti fún wọn ẹ ti fún wọn láwọn tó ẹgẹ fún gẹ́gẹ́ bí owó orí àpàtó àwọn àlàyé eléyìí sí dáadáa. wàlẹ́ tó mú sí kó bẹ́ẹ̀ sọ́mi ilẹ̀ kàwá fẹ́ẹ̀. látò mú sí kó bẹ́ẹ̀ sọ́mi ilẹ̀ kàwá fẹ́ẹ̀. ẹ má di obìnrin tó bá sì wà lọ́dọ̀ kèfèrí ẹ má jẹ́ mùsùlùmí ẹ má fẹ́ obìnrin kèfèrí tí ò tí ì gbà sílámù ẹ má fẹ́ ìsọ́mi ilẹ̀ kàwá fẹ́ẹ̀ nìyẹn làtúnṣekú. làtúnṣekú obìnrin sọmílì káwá fèrè wàsálù máa ń fakẹ́tàn. kí ló ẹ pàtó wọn sábà gbọ́ àyà kí ni wọ́n ṣe ìṣàlọ́gbọ́lé àṣàlàyé ndàbísírì tí ń bọ̀. wàsálù máa ń fakẹ́tàn. ẹ ẹ sàlù máa ń fakẹ́tàn. àwọn obìnrin tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n bá ń gbà sílámù yìí náà tọ́lọ́ ní ẹ̀bọ̀rọ̀ mú ẹ̀bọ̀rọ̀ dá wọn dúró léyìn látúnṣekú sọmílì káwá fèrè nìyẹn ìyàwó rẹ tí ọ̀bọ̀ látùbí sí kòmí sọ́dọ̀ káwá fẹ́ ìwọ́n ti gbà fọ́lọ́ wọn ọgbà jọ́kọ̀ náà máa lọlé wọn ẹ wàsàlù. wàsàlù máa bá kẹtàn. ìdá ẹ ti ná lórí wọn ẹ béèrè lọ́wọ́ wọn pé ìdá mo ti ná lórí ẹ bá ń gbé. wàlíàsàlù máa ń fagù. ìtàwọn kèfèrí ọkùnrin náà ti ná lórí àwọn obìnrin tí wọ́n tán wàá bá yín náà àwọn náà láǹfààní kẹ́ béèrè lọ́wọ́ tí. dàlíkùn òkè mọ̀ ń lọ ìyá kò mọ̀ báyìí náà kọ́. Wallahu alimun hakim. Ọlọ́run dhalikum hukmullahi yahkum bainakum. Ìdájọ́ ọlọ́run nílé ọlọ́run ọba ń sọ fún yín dájọ́ ẹ̀ láàrin. Wallahu alimun hakim. Ọba tó nímọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́run. Àwọn èyí akẹ̀tù wa àìsí tafsiru rẹ̀ o. Tó ti yé. Torí gbogbo àwọn pé ìtẹ́ bá fún yín ẹ̀dá ogun ẹ̀ lọ́lá láàyè. Àtàgbọ́yé àwọn sàhábà lérí ẹ̀. Èyí tá a ti tún ni wípé ẹgbìdẹ́wò àwọn obìnrin mùsùlùmí ṣẹ́ máa wá tọ́lá àwọn ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ti yé. pẹ̀lẹ́ abẹ́rẹ́ jẹ́ òun náà ilẹ̀ lè kó fa. nígbà tí ẹ̀ bá bọ̀ tó nítọ̀ ó ṣe zìnà tẹ́lẹ̀ òun ò ṣe zìnà mọ̀ òun ti túbá ẹ́ kẹfẹ́ obìnrin sì nítọ̀ ó ti nílò jáàbù ní sọ alhamdulillah. pẹ̀lẹ́ abẹ́rẹ́ jẹ́ òun náà ilẹ̀ lè kó fa. ètò pọ̀ tó wà nípa ìlú yìí làwọn wà lè kí ẹ máa lọ gúnẹ́ǹtì yín padà fàlà tẹ́rẹ́jì òhun náà ilẹ̀ kò fà á. tọ́ tọ́ bá fi ọgbọ́n ṣe ó tún dá ajá ọfẹ́ kájà rẹ̀ padà bí ebi rẹ̀ nìyẹn ọ̀ràn lọ ni àràn lọ lórí islam rẹ̀ pẹ̀tọ́ ó ti gbọ́ lọ́ngbọ́tọ̀ àwa kun lọ kí ni àwọn tá a fi kun lọ ṣé àfẹ́ ni àbí àmọ́fẹ́ nṣàlọ́dà la nígbà wàá dìjọ́ mẹ́jọ nàám irú obìnrin tó wà bá ń gbé alhamdulilayi òun ti gbọ́ yé o ìjáàbù ti kanlẹ̀ gbogbo ẹ ti ṣe ah lágbájá ọ̀nà ọlọ́run ti nígbà náà nu ní sàn alhamdulilayi òun ti di mùsùlùmí kódà òun ò tí ì rówó ra nìkọ́ bùnú wọn fẹ́ máa bójú ah kí ni sẹ́yà tá a fà sún náà àfọ̀ǹdáwà lórí fàlà àtàrẹ̀jẹ́ òun náà ilà lè kó fàárì. so kí ni sẹ́ta fún dára lérí ẹ̀ ṣé ó máa wò ó lẹ́kọ́ máa kí ó lọ ní ní àbí kí ni tó fìrà lọ́wọ́ wà láì àfihàn ẹ̀rú máa ń báyàn nígbà míì ẹ̀rí opó mùsùlùmí lóbìnrin opó yóò mú wa báyìí pé kọ́lọ́n à pé iṣẹ́ àlọ́ta rẹ̀ kọ́lọ́n sànù wa pé àbú ti kú nìsín náà ó ti fẹ́ tọdún mẹ́ta ó mú ọlọ́wọ́ sànù so àwọn mùsùlùmí gbogbo ń tó ẹ ká ṣe pátá láti ran àwùjọ wa lọ ńlá ti fọwọ́ ẹ̀ ẹ̀ mú pàápàá gbèrò lọ́rọ̀ àwọn obìnrin wọ́n lé àwọn obìnrin ẹni rẹ ni wọ́n fẹ́ jẹ́ tó ti yé ẹ̀mí wọn ò dẹ̀ le ṣùgbọ́n nígbà tí wọn ò bá rẹ́ni tí ó kún wọn lọ lórí dáadáa yẹn tó ti yé kọ́lọ̀kọ́lá ń kó síjú àná ẹ̀ wá rárá ala muhammad wa ala alihi wa sahbihi akhyar tasliman kathira wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n ní ká gba ìbéèrè kan àbí méjì fún àwa tí a